èyí tẹ̀rí mi ò jẹ́ nǹkan. èmi ò jẹ́ nǹkan kí n tó dáyé. Àkọ́mọ̀fọ́ lọ́rùn tó ga, ẹni tó jẹ́ ẹni tó ní nǹkan lọ́ba tó láyé. ẹni tó ní nǹkan lọ́ba tó láyé. àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Nìkan ló bàbá nìkan. Òun nìkan ló bàbá nìkan. Ẹ bá mi ṣàfọ̀mọ̀ fún Ọlọ́run tó àwẹ̀ mi tí kú bá ti dé. Tán ó wọṣọ fún mi làálàá ìrí wọn. Tán ó wọṣọ fún mi làálàá ìrí wọn. Ìmọ̀lẹ̀ tó bá aláwo ni. tó wẹ̀ mí lọ́jọ́ tí mo dé àwọn tí ó wẹ̀ mí tí kú bá ti dé tọ́wọ́ sọ fún mi láláì ìmọ̀ ìmọ̀ yẹn tó bá aláwọ̀ ni. Ẹ bá mi ṣàfọ̀mọ̀ fọ́lọ́hún tó ga. Ẹ bá mi ṣàfọ̀mọ̀ fọ́lọ́hún tó ga. Ẹni tó mọ nǹkan lọ́ba tó láyé. Ẹni tó mọ nǹkan lọ́ba tó láyé àjọkẹ́ ààyè àṣàkẹ́ ọ̀run. àjọkẹ́ ààyè àṣàkẹ́ ọ̀run. Ìmọ̀ yẹn tọ́ba aláwo ni. Ìmọ̀ yẹn tọ́ba aláwo ni. Ẹ bá mi ṣàfọ̀mọ̀ fún Ọlọ́run tó ga. Ẹni tó mọ̀ nǹkan lọ́ba tó láyé. Àjọkẹ́ ààyè àṣàkẹ́ ọ̀run. Ìmọ̀ yẹn tọ́ba èmi tẹ̀rí yíyẹ̀pẹ̀ náà ni. èmi tẹ̀rí yíyẹ̀pẹ̀ náà ni. yẹ̀pẹ̀ làláwo mi fi ṣẹ̀dá mi. yẹ̀pẹ̀ làláwo mi fi ṣẹ̀dá mi. yẹ̀pẹ̀ ni mo fi ṣeré kékeré. yẹ̀pẹ̀ ni mo fi ṣeré kékeré. yẹ̀pẹ̀ ni dúkìá tí mo gbójúlé. yẹ̀pẹ̀ ni dúkìá tí mo gbójúlé. ilé ilé tí mo kọ yẹ̀pẹ̀ náà ni. ilé tí mo kọ yẹ̀pẹ̀ náà ni. tí mo bá kú iyẹ̀pẹ̀ náà ni. tí mo bá kú iyẹ̀pẹ̀ náà ni. èmi tẹ̀rí iyẹ̀pẹ̀ náà ni. yẹ̀pẹ̀ làláhù mi fi ṣẹ̀dá mi. yẹ̀pẹ̀ ni mo fi ṣeré kékeré yẹ̀pẹ̀ ni dúkìá tí mo gbójúlé ilé tí mo kọ́ yẹ̀pẹ̀ náà ni tí mo bá kú iyẹ̀pẹ̀ náà ni. ẹ bá mi gbé orúkọ ọlọ́run tóbi. Let me remind us of ten very important duties. Please come. Hello. So I'll talk about four duties. I will not talk about ten. I had to go ask him some questions. Four important duties to ensure our success in this world and in the hereafter. Everybody say, receive. receive. Everybody say, receive. Receive. Number two, use. Use. Number three, pass on. Pass on. Number four, patience. Patience. So can we say receive, pass, uh, use, pass on, patience. Receive, use, pass on, patience. Kabirullah. Allahu Akbar. These are the four duties to ensure your success àwọn nǹkan mẹ́rin kan wà tó bá ti ṣàwọn nǹkan mẹ́rin yìí ó ti dolóríire láyé àtàlìkìyà ọmọ alákọ̀ọ́kọ́ gba nǹkan tọ́lọ́hun fi ránṣẹ́ sí ọ ẹlẹ́ẹ̀kejì lo nǹkan tọ́lọ́hun ọba ní kó o mọ̀ yìí ní tó fún ẹ lò ó ẹlẹ́ẹ̀kẹta fi ṣàǹfààní fẹ́lòmíì ẹlẹ́ẹ̀kẹrin ṣe sùúrù láti borí àwọn àdánwò rẹ alákọ̀ọ́kọ́ kí ni mo ní ká ṣe gba nǹkan tọ́lọ́wọ́n bá fi ṣe kí ni tó fi ránṣẹ́ sí ẹ kí lọ́lọ́run fi ránṣẹ́ sí wa ẹ yarí ẹ dáhùn ẹ sọ pé alukur'an ó fi alukur'an ránṣẹ́ sí wa kí ló yẹ ká ṣe ńgbà tó dé ó yẹ ká gbà á àìbẹ́ẹ̀kọ́ gbígbà tá a gbà á ló fa ẹ̀kọ́ tá à ń kọ́ dandan ni kó kọ́kọ́ mọ ìyàtọ̀ nínú ìmọ́lẹ̀ àtòkùnkùn ìmọ́lẹ̀ ló fi ránṣẹ́ kílẹ̀ lẹ́ẹ̀kejì tá ló mọ ẹlẹ́ẹ̀kejì tá bá ti gba ìmọ̀ yẹn kílẹ̀ ká ṣe ká lò ó kò sáǹfààní nínú ìmọ̀ tí mo mọ̀ tí mi ò lò ó bẹ́ẹ̀ ṣe ń gba lẹ́kṣọ̀ yìí nọmba one nìyẹn ẹ̀ ń receive tá bá receive kí ló kàn àwa lò ó ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé rọ́ ò dáa ó ti pẹ́ tí wọ́n ti ń sọ àìwé ẹ̀kọ́ àmọ́ béèyàn ò bá ti jáwọ́ nú irọ́ kò ṣe nọ́mbà two àbí ìmọ̀ yẹn ò ṣàǹfààní ẹ sọ pé beneficial knowledge ẹ bá mi sọ. beneficial knowledge. ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ àmúlò ní n tá a mọ̀ tá a wá lò a máa ṣe tẹ́sítì nsìnyí o. ẹlẹ́ẹ̀kẹta tí n bá ti wá gba ìmọ̀ yẹn tí mo wá lo ìmọ̀ yẹn ó wá kú kémi náà ẹ sọ̀rọ̀ kémi náà kí n sọ fẹ́ lòmíì kí n gbé fẹ́ lòmíì kó lè ṣàǹfààní fún ẹ̀ẹ́dáhùn o mo lè máa ṣe test sísìn o gbogbo káwọn afáà tó bẹ̀rẹ̀ sí ní ka Kùránì máa ṣe test tí ò bá yé wa màá mọ̀ torí mi gan mi kì í ṣe tíṣà tó mọṣẹ́ táwọn tá à ń kọ́ ò bá ti mọ̀ àwa alágbòdo ọlọ́mọ jẹ́ kí n fẹ́ẹ́lì o kí ni nọmba one ẹ má tiẹ̀ sọ òyìnbó ẹ kọ́kọ́ sọ Yorùbá kí ni nọmba one gbà á kí ni nọmba two lò ó kí ni nọmba three fi ṣàǹfààní fẹ́ lòmíì kí ni nọmba four ṣe sùúrù nígbà tí àdánwò tọ́lọ́run bá fún wa tó bá ń dé tí ẹyọ kan bá sọ nínú mẹ́rẹ̀ẹ̀rin ẹnìyàn ò lè ṣoríire ẹ máa ríran wò ń sìn o ẹ sọ pé Ọlọ́run jẹ́ káwa ṣoríire o ẹni tó bá máa ṣoríire mélòó ló máa ṣe nǹkan mélòó ló máa ṣe mẹ́rin ok ibi kùránù gbégbà ẹ jẹ́ ń gbégbà bòmí ta ló ń fúnni lówó ẹ dáhùn ó yẹ sọ pé gba owó yìí ẹ sọ bẹ́ẹ̀ tó o bá gba owó yìí kí ló kù kí nọ́mbà tù lo owó yìí fi jẹun fi kọ́lé fi ṣoríṣiríṣi kí ni nọ́mbà tírì ẹ dáhùn fi ṣàǹfààní fún ẹlò ẹ máa rí gbogbo ayé nínú kùránì sí yìí o kí wàá ní nọ́mbà fọ́ ṣe sùúrù nígbà táwọn àdánwò tọ́lọ́run ṣèlérí fún ẹ tó bá ń ṣẹlẹ̀ ìbéèrè àkọ́kọ́ nu question wa ni pé ibo lọmọ títọ́ wà ẹrù kẹ́ tó dáhùn ọmọ títọ́ ṣé nọmba one ni ṣé nọmba two ni ṣé nọmba three ni ṣé nọmba four ipò ló wà. ẹ̀yin ní nọmba one ló wà bí ẹ̀yin gọ́ nọmba four ló wà ẹ̀yin gọ́ oníkálukú ló máa ṣàlàyé ní tó fi sọ nọ́mbà o torí gbogbo yín gbogbo yín lẹ kọ̀rẹ́ẹ̀tì o èèyàn kí rọ́ǹgì ní kíláàsì tèmi o ta ló sọ pé nọ́mbà wán ó yá ìyá wa ẹ ṣàlàyé. ọlọ́run ló fún wa ní ọmọ tó wá gbà á. ìyá wa ní ọlọ́run ló fún wa ní ọmọ so àti gbà á ìyẹn ní nọ́mbà wán àbí ẹ̀yin tẹ́ sọ pé nọ́mbà àtọ́ lọ́run ti fún wa lọ́mọ tán tá a ti gbà á gbọ́dọ̀ lò ó sọ́nà ọlọ́run. wọ́n ní tọmọ tọ́lọ́run ti fún wa yẹn àwa lò ó òun ni bá ti ń tọ́ wọn sójú ọ̀nà ọlọ́run ta ló sọ pé nọ́mbà nọ́mbà kílẹ̀ tó sọ ẹ sọ̀rọ̀ mọ́ ni nọ́mbà four. nọ́mbà four sùúrù gbogbo ohun tá a bá kojú níbi títọ́ ọmọ a gbọ́dọ̀ ṣe sùúrù wọ́n ní gbogbo nta bá kojú níbi ọmọ títọ́ a gbọ́dọ̀ ṣe sùúrù kò sẹ́ni tó mú nàmbà tírì tani ṣẹ̀rí báwọn obìnrin ló ń gba ánsà látàárọ̀ àwọn ọkùnrin kan nàmbà fọ́ làwọn ọkùnrin ń ṣe lọ́wọ́ wọ́n ṣe sùúrù wọ́n wò mí nàmbà tírì wà bí. nígbà tá a ti gbà á tá a lè ti lò ó nǹkan tá a gbà tá a lò a gbọ́dọ̀ fi kọ́ ọmọ lẹ́yìn náà láti wá ṣe sùúrù pẹ̀lú ẹ̀. ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi o gbogbo àwọn ìyá wa yẹn náà gbà o ó lè pẹ́ nìkan fẹ́ sọ̀rọ̀ mẹ́ẹ̀ ẹ máa gbé gọ̀bì yín yẹn bọ̀ ẹ̀yin nìkan làwọn ọkùnrin donate. nọ́mbà three bẹ́ẹ̀ ni wọ́n ní tá a bá gba nǹkan tó lọ́wọ́ fún wa ní ká lò ó pé ká lò ó ẹlẹ́kẹ̀tọ́ wá ní ká ká náà fi mọ ẹ̀ ká fi mọ ẹ̀ àti ìpè ìmọ̀ táwa náà gbà nǹkan tá a gbà tá wá lò táwa náà wá fi fún ọmọ wa. gbogbo yín lẹ gbà o ẹ gbórúkọ Ọlọ́run tóbi. Allahu Akbar. ẹ ti rí irú kíláàsì rí tí gbogbo yẹn máa ń pass. n tí mo fi sọ pé gbogbo yín lẹ gbà ni pé kò sí ìtumọ̀ tẹ fún tí ó correct. ẹ jẹ́ n kọ́kọ́ fún yín ní ìtumọ̀ yìí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ìyá wa sọ pé a ti gbà á àbí nǹkan tẹ̀sán kọ́ nìyẹn wọ́n la ti kí ni wọ́n lọ́lọ́run fún wa lọ́mọ á lè ti kí ni àbẹ́ ìgbà lọ́dọ̀ ọlọ́run kí ni number one receive àbí ìta gbà yẹn inú àwa náà dùn pa lọ́mọ àbí bẹ́ẹ̀ kọ́ a fi ń yan gan a ti ń lo ọmọ àìbẹ́ẹ̀kọ́ lọ́ba mi pọ́n mi a ti ń ṣe kí ni a ti ń lo ọmọ kí ni nọ́mbà tírì báà la yìí máa pass on amalẹgbọmọ yẹn fẹ́ lomi ẹ̀kọ́ ta kọ́ àkọ́mọ yẹn ẹ̀kọ́ ta kọ́ ọmọ yẹn ọmọ yẹn alọkọ lomi no mọ̀nba gbogbo ansa ló correct lọ́dọ̀ tèmi o number two ta ló sọ number two lẹ́ẹ̀kan náà now àwọn sọ yìí pé ipò pé wọ́n ti fún wa so à ń lò wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n wà àyè bẹ́ẹ̀ kọ́ mọ́lẹ́ká lọ bá mi pọ́n mi à ń ṣe kí nìyẹn à ń lò lọ́wọ́ number three wa sọ pé ẹ máa wá ansa number three yẹn o ẹ̀yin gba ẹ̀kọ́. E lọ́dọ̀ àwọn òbí yes or no ẹ dáhùn gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí olóríire làwọn òbí yín tẹ́ máa fi mọ̀ pé rí nǹkan gbà lọ́wọ́ wọn ni pé ẹ sí ní kirikiri àwọn kan tán gbà lọ́wọ́ òbí wọn wọ́n ti dẹlẹ́wọ̀n báyìí nǹkan rí kọ́ ìwà olè ìwà kápáyàn but ẹ̀sìn lẹ bá lọ́wọ́ wọn ẹ bá ń gbórúkọ Ọlọ́run tóbi. Allahu Akbar ìgbà tẹ́ ẹ kà á ẹ wá lò àbẹ́ ẹ lò ẹ lò lẹ́ fi jẹ olódodo ẹ lò lẹ́ fi di mùsùlùmí ẹ lò lẹ́ fi ń kírun ẹ lò lẹ́ fi dẹ́kun tẹ́ délé ni ọlọ́run ní ṣe wá ń kírímínà àti rí pé irọ́ ò da àparọ́ olè ò da àjálè nọmba two nọmba three ìntàgbà táwa náà lò what is the third one pass on òun lè fi ń táwọn ọmọ yìí ẹ̀sìn bí báyìí. òun lè fi ń ṣe kí ni ní tí wọ́n ti gbà tó dẹ̀ ti lò tó ti ṣàǹfààní fún ẹ kí lẹ lẹ́ẹ̀kẹta wàá wá gbé sára ọmọ ẹ. ẹ ẹ agree pẹ̀lú nọ́mbà tírì yẹn. ẹ ọ̀gẹ́mi ní gbogbo yín lẹ correct bọ̀ ṣé nọ́mbà tírì yẹn yé wa ṣá ọ̀dà kí lèmi wá ṣe ibà ilé ni náà ní nọmba one nọmba two nọmba three ayé tèmi gangan ni mo sọ kí lèmi wá ṣe ń bí lé ni nọmba three àbí torí pé mo gba ìmọ̀ mo dẹ̀ lo ìmọ̀ yẹn àmọ́ mo tún wá ṣe kí ni fẹ́yìn náà I am passing it on tẹ̀síngẹ̀tẹ̀ díẹ̀díẹ̀ gbogbo ohun tó o bá ti gbà lọ́dọ̀ Ọlọ́run dandan ni kó o kọ́kọ́ lò ẹ jẹ́ ká lọ sínú kùránì báyìí ṣé ẹ̀ ní yarí mọ́ mi lọ́wọ́ àbótító báyìí ṣé kí n máa lọ tẹ́ ẹ bá ti rí ibi tí nǹkan ti dàrú ẹ lè sọ bóyá nọ́mbà one ni ò sí mbẹ̀ bóyá nọ́mbà two ni ò sí mbẹ̀ tẹ́ ẹ bá gbọ́ yí pé lágbájá kówó jẹ ta ló mọ nǹkan tó rọǹgì mbẹ̀ lágbájá yìí ó kówó jẹ kí ló sọnù láyé ẹ̀ nọ́mbà two sọnù ẹ ṣàlàyé. nítorí pé nǹkan tí ọlọ́run fún tó gbà kò lò dáadáa òun ni nọ́mbà two ṣe sọnù lẹ. bàbá ní nọ́mbà two ló sọnù láyé kọmíṣánná tó jalè ta ló tún fẹ́ sọ̀rọ̀ ó yá ó yá ó yá ẹ má bọ̀ sars láyé kọmíṣánná tó jalè mo kàn fún yín lẹ́ example ni o. in tó sọnù náà ni nọ́mbà four kò ṣe sùúrù ló jẹ́ kó jalè bẹ́ẹ̀ ni. ẹ máa ń gbórúkọ lọ́n tóbi. Allahu Akbar. correct answer correct answer correct answer di méjì ta ló mi correct answer. nọ́mbà tírì ló sọnù látara pé nǹkan tí ó ti gbà yẹn ó yẹ kóun náà páàsì ẹ bóyá nǹkan tó yẹ kó ṣe bóyá ṣe kọmíṣánná lè lórí kó páàsì ẹ ó wá páàsì ẹ bẹ́ẹ̀ ni ó wá páàsì ẹ sá ẹ wá páàsì ẹ sá. E máa ń gbórúkọ ọlọ́run wọ́n ní nǹkan tó gbà ẹ yẹ pass on ok ta ló fẹ́ fún mi lásà kí ló sọnù láyé ẹ̀. gba nǹkan tí ọlọ́run fún rárá rárá dépò tí ó máa mú dépò tó tí microphone yìí ò ṣiṣẹ́ nọ́mbà kí ló sọnù. ṣé rí gbogbo answer yìí ló correct ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ kọmíṣánná tẹ̀sọ pé kówó jẹ yìí ṣe bèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó ka Quran rè ẹ ti bèrè o bóyá ó ka àdìsá náà bèrè ṣé ó ti ẹ̀ gbà nǹkankan ẹ dáhùn látara pé kò nímọ̀ nípa kí ni kò tiẹ̀ kéwù kò tiẹ̀ ka Quran kò tiẹ̀ ka hadith anab Muhammad. sallallahu alayhi wa sallam. number one is missing abi is not missing. ẹ hey, agree ma? o. ah ṣebí list kan la ń jà fún ní Lagos state yẹn mélòó ló ní number one nínú list yẹn mélòó ló lè ka lílá fi dé lẹ́nu wọn. ah fákìrì ṣe yín láyò tí ẹ̀ ń tí ò bá ní nǹkan ò what you do not have you cannot give ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run number one kò lè ní two kò lè ní three kò lè ní four ẹ get ọ̀rọ̀ mi that's number one ni pé ẹni tí a bá ń retí dáadáa lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ ní dáadáa kọ́kọ́ gbà lọ́dọ̀ ọlọ́run inú ìwé wo ni dáadáa wà ẹ dáhùn ẹlòmíì jókòó sínú yín sí tí ò ní number one o. No? tó bá ní number one kí ni next thing kó wá ṣe kí ni so commissioner ó lè jẹ́ pé ó ní number one àmọ́ kò ní number two ó lè ti gbọ́ nípa ìbẹ̀rù ọlọ́run ó lè ti gbọ́ sẹ́wọ̀n pé oníkàlùkù ti lọ sí lectures but kí ló fẹ́ láti ṣe kò lò ó ta ló mọ̀ nǹkan tó tún miss láyé ẹ̀ number three ẹ jẹ́ n sọ number three yẹn fún yín in the realm of politics ọlọ́run ni tí n bá fi ẹ́ sáàyè kan it is not for you but for others gbogbo àyè tí n bá fi yín sí ẹ sọ pé not for us but for others ẹ̀yin ẹ̀ fẹ́ dá mi lóhùn mọ́ ah, ẹ máa lọ ilé mi ó ti sú wa not for us but for mo fẹ́ kó jẹ́ kó gbọ́ àgbọ́yé pé ìwọ kọ́ ìwọ gangan kọ́ àwọn tó ń pè ní others yẹn ẹni ẹlẹ́ni tá a ní kó ṣàǹfààní fún ní nọ́mbà three ẹni ẹlẹ́ni lọ́lọ́run lò fún ẹ tó fi débi tó dé àtọ̀ ẹni ẹlẹ́ni la lò fún ẹ àtọ̀ bàbá rẹ. inú ẹni ẹlẹ́ni la gbé ẹ sí kí lorúkọ ẹni náà ìyá rẹ àwọn ẹni ẹlẹ́ni ni wọ́n gbé ọ jáde nínú ìyá rẹ kí lorúkọ àwọn yẹn ìgbà tá rẹ ò yá ta ló tìrìtì ẹ ẹni ẹlẹ́ni aṣọ tó wọ̀ ẹni ẹlẹ́ni ọyàn ẹni ẹlẹ́ni ló mú ìwé tó kà ta ló kọ ẹ ẹ dá mi lóhùn mọ́. kéwú tó ké alóko ẹ ẹni ẹlẹ́ni ẹni ẹlẹ́ni yẹn lọ́lọ́run wá ní tí n bá ṣàǹfààní fún ẹ lò ó fúnra ẹ kó wá ṣerú dáadáa tí mo ṣe fún ẹ ṣe é fẹ́ lòmíì ẹni tọ́lọ́run gbé sípò ọlọ́run ṣe dáadáa fún àbí ò ṣe dáadáa fún kí ni nọ́mbà tírì tó yẹ kó ṣe ó wá yẹ kó ṣe dáadáa fẹ́ lòmíì ìyẹn nọ́mbà tírì ṣe miss nọmba four tó miss làfà wa ti sọ yẹn gbogbo àyèkáyè tá a bá bára wa a wá rí i pé ebi ń pa mí kí ni solution ebi ẹ sọ sùúrù mọ́ oúnjẹ kọ́ ni solution ebi kí ni solution ebi ẹ sọ pé sùúrù mo dáràn nàìjíríà yìí o abáṣámínú jẹ́ a lọ sínú Quran alákọ̀ọ́kọ́ ọlọ́run ni tí n bá ti fún ẹ ní nǹkan a fẹ́ lọ suratu Qasas Quran twenty eight verse seventy seven wabtegi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين ẹgbọ́n tọ́lọ́ ń sọ Quran twenty eight verse seventy seven ẹ sọ bẹ́ẹ̀ kí n gbọ́ ẹ bẹ́ẹ̀ gbọ́ lẹ́kṣọ̀ mú mọ́ Quran kí la pè ẹ̀gbọ́n nǹkan tó kọ́kọ́ sọ. wàbùtàgì fi máa takala ọ̀daràn lákìrọ̀. gbogbo tí n bá ti fún ẹ òun ni tó máa fi wà lìjọ́ náà tiẹ̀ o ni mo ti fún ẹ àdánwò ní gbogbo ẹ̀ lò ó láti fi wà lìjọ́ náà ni. ó wá ní. wàlá tásánà sí ìbàkámínà dúníyà. use it use it nìyẹn lò ó fúnra ẹ tí n bá fún ẹ lówó raṣọ kọ́lé dunnú jẹun àbí tí n bá fún ẹ nímọ̀ ṣé kí ni. Lo, ẹ dáhùn ó wá fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹta. wà á sí kàmá sọ́nà lọ́wọ́ ilé yìí. ọlọ́run ní irú dáadáa tí mo ṣe fún ẹ ṣe é fẹ́ lómi. kí là ń ṣe fáwọn ọmọ wa lọ́wọ́ yìí? à ń ṣerú dáadáa táwọn òbí ṣe sí wa à ń ṣe kí ni. à ń ṣe fáwọn náà. à ń ṣe fáwọn náà. kí wàá lẹ lẹ́ẹ̀kẹrin. ولا تبق الفساد في الأرض yes. إن الله لا يحب المفسدين. irú owó tẹ́niyẹn kó jẹ ó wà lábẹ́ fasad tó bá jẹ́ o ṣe sùúrù ni wàá borí gbogbo ìṣòro ẹ̀. àwa mélòó ní one ẹ̀yin tẹ́ ti ẹ̀yin òbí tẹ́ pé tí wọ́n bá gbé kuraani fún yín sìn ẹ lè kà á fúnra yín kẹ̀dẹ̀ ṣàlàyé ìtumọ̀ ẹ̀ ẹ náwó gbọ̀n teacher is a fail àbí the teacher has failed àbí number one is missing ẹ sọ pé number one is missing. number one is missing. ẹ sọ síta. number one is missing. Uh-huh. so ìgbà tẹ́ ẹ ti kéwú yẹn ntẹ máa ṣe fún lecture yìí ṣe ti gba knowledge kan sìn kí ni number two tí a bá receive lecture ẹ dáhùn oyà sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ lọ wọlé kéwú lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ lọ wọlé kéwú lẹ́sẹ̀kẹsẹ̀ bá ti kú níbí yìí. ẹ dá mi lóhùn ẹ sọ fún because because one is missing ẹ̀yin ìyá wa ẹ máa ṣoríire o àmín. gbogbo ẹ̀yin èèyàn mi ẹ máa ṣoríire o. àmín. ẹ sọ pé mi máa ṣoríire o. èmi máa ṣoríire. o ti rí reality result yẹn lórí yẹn o. ẹ̀mí ẹ ó máa gùn lágbára ọlọ́run. àmín. ẹ dáhùn. kí la kọ́kọ́ sọ pé ó ń mí sínsìn. number one. number one alukurani tọ́lọ́run ní kò gbà ó ti gbà á tó o bá gbà báwo ló ṣe fẹ́ lò ó ṣẹ́rí tó bá lò ó wà rí pé kò sí problem nàìjíríà mo tún sọ tuntun ìyá mi kò sí kíni. problem ní nàìjíríà. ẹ sọ pé mi ò ní problem. mi ò ní problem. tó bá wọnú Quran wà á rí pé kò sí problem. ẹni bá da nǹkan rú ni tiẹ̀ máa dàrú ẹ sọ pé ah. tèmi ò ní dàrú o. tèmi ò ní dàrú. receive nígbà tí ọlọ́run bá ntọ́kọ́wọ́ ṣe fún Ádámà Abdulrauf. وعلم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلم آدم الأسماء كلها. We find that in Surah Al-Baqarah verse 30. The first thing Allah did for Adam is to teach Adam. It was to teach Adam. Allah taught him. So you cannot do without knowledge. If you have the knowledge of the Quran, you have the knowledge of the hadith of Prophet Muhammad. Sallallahu Alaihi Wasallam. Then we can begin to invite you to use what you know. Tó bá ti mọ̀, for example, sí, mo fẹ́ kẹ́ sọ problem kan tó wà Nàìjíríà kí wọ́n á sọ bó ṣe solve ẹ̀ fún wa. Problem wo ló wà? ẹ sọ̀rọ̀ náà kí lẹ need kí lẹ need náà owó àbí owó ṣé problem lówó ni ẹ̀yin tẹ́ lápá ẹnu apá ẹnu apá yín èló ni èló lọ́la ń fún yín ṣé o ti price ẹ ti change ni ẹsẹ̀ ń gọ́ ṣé ẹ sanwó rẹ́ǹtì fún ni ẹ̀mí lọ òkè ẹ̀mí lọ ilẹ̀ èló ni kí lọ́la ń torí ẹ̀ dá wa ẹ sọ pé ìjọsìn ìjọsìn ẹ sọ pé ìjọsìn ìjọsìn èló ni ìrun àṣùbà rákà mélòó èló ni ká má parọ́ èló ni ká má jalè èló ni ká má ṣe ṣìnà ẹ yẹ dá mi lóhùn mọ́ o ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi. Allahu akbar. a ní problem ṣé rí gbogbo owó wọn owó wọn ẹ má jẹ́ ká ṣe ta ni gbèsè lórí lágbára ọlọ́run sọ pé tèmi ò ní bàjẹ́. lágbára ọlọ́run tèmi ò ní bàjẹ́. nǹkan kan ìlérí tọ́lọ́run síbẹ̀ tó bá tẹ̀lé tiẹ̀ nìyà ọ̀rọ̀ ẹni kò mójútó ní tó bá kọjá agbára ẹ má bá wọn lọ́wọ́ sí o ọ̀rọ̀ ara ẹ nìkan ni kò mójútó kó o sì wá báwọn tó wà láyé kẹ́ ẹ ṣe máa jàǹfààní tó o ti mọ̀ ẹ jẹ́ fún yín lápẹẹrẹ tó bá ní ilé ìwé wọn tó bá ní kíni ẹ dáhùn ara nǹkan tó kọ́ máa sọ ni pé ọlọ́run bòmí láṣìírí o ò gbọ́dọ̀ fi gagbága pẹ̀lẹ́ nìkan wọ́n bá ń lọ ilé ìwé tó bá lágbára ìwọ̀n bátágbára rẹ bá ká ló máa ṣe kíni. ló mọ̀mọ́ rẹ lọ. o ti sọ problem ayé ẹ o nítorí pé àlùbáríkà ló jù èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí ilé ìwé jákàndé lọ mi ò lówó MBA àbí mbo ti ẹ̀ wọ́n ná bọ́n ilé ìwé jákàndé ǹjẹ́ ilẹ̀kùn wà ń ǹjẹ́ wíńdò wà ń bẹ̀ direct látọ̀dọ̀ ọlọ́run ló ń fẹ́ wá látọ̀tún àtòsí lẹ́ni mo di lọ́yà mo ní masters mẹ́jọ mo ti parí ìkẹsàn-án báyìí mo ní phd mo ṣe honourable member mo ṣe special adviser mo ṣe commissioner ẹ ibo ni mo ti wá bẹ́ẹ̀ lọ sí ìbàlọ́jà kàndé ẹ sọ pé àlùbáríkà lójú. àlùbáríkà lójú. gbogbo àwọn ọmọ wọ̀nyí wọ́n máa ṣoríire lágbára ọlọ́run. àmín. kí tó ni problem tó wà ipò wọn àbí ẹ dáhùn náà ẹ máa sọ tí n bá ti ń sọ ipò wọn. ó wá kúkú obìnrin pé ibo ni mò ń lọ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní go slow wọ́n lọ kíyàn ni àsìkò wa tó báyìí láti máa lo tẹlifóònù ọ̀rẹ́ ẹ̀ tó bá sọ pé ojú wà wà ní gbé whatsapp fídíò ká máa wúra báyìí ẹ fi mí báyìí jọmọ ṣe wà ń bí sá kí là ń bá ká ó lè ṣe ìsokùn ẹbí pọ̀ láàrin five minutes ẹ ló Madina gbé fáǹtì mi ṣé wọ́n wà ń bẹ̀ àǹtí mi ṣàlàfíà lẹ́wà ọlọ́run adúró tiwa ọ ẹ rọra àmúkọ ní kíyìn ni ó ti sokùn ẹbí pọ̀ ẹ ló Bashiru ń gbọ́ ó lọ lé kéwú lánàá tó bá ṣe ń rìn díẹ̀díẹ̀ lówó mọ́tò ń reduce kó tó dá láwùsáwà àti làágùn oh ẹ gẹ́ẹ̀tì mi wà á tún lálàáfíà tọ́ba ló ń jẹ wọ́n wà á sọ fún wọn pé ẹ dẹ̀ máa wo àwọn nǹkan tá à ń jẹ ló ń fa àìsàn sí wa lára o tó bá ti ń wo irú mílíkì mílíkì nǹkan tó kọ́ máa sọ ni pé kò sàǹfààní kankan fàgbàlagbà mọ́ ẹgbẹ́rún ọlọ́run tó bí. ọlọ́run wá o bá wọn béèrè price ẹ̀ mọ́ nìyẹn o ti gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ mílíkì kẹ ẹlòmílò dọ́kítọ̀ kò láǹfààní bàgbàlagbà ọgbọ́n ló fi ń sá o wọ́n ní ṣúgà wọn ọlọ́mọdé arógo diabetes gbogbo tó bá ti wọ́n báyìí wá fún lórúkọ ni ìjọ tí gàrí bá wọn wà ní wọn ló máa ń fọyàn lójú àìbẹ́ẹ̀kọ́ díẹ̀ díẹ̀ ká jẹ nǹkan díẹ̀ ẹ fà àwẹ̀ kọ́ra kò sí wàhálà ẹni láàwẹ̀ gan ló lálàáfíà jù ẹ ṣe sùúrù jàre sọfẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ẹ ṣe sùúrù. ẹ ṣe sùúrù. ẹsẹ̀ nọmba fọ́ nìyẹn. nítorí náà mo ti parí wáàsí mi báyìí nǹkan mélòó ni mo bá a sọ kílá alákọ̀ọ́kọ́ ká lọ wá ìmọ̀ ẹ sọ pé ká lọ wá ìmọ̀ àwọn mélòó la ṣe tán pa fẹ́ wá ìmọ̀ báyìí ẹ nọwọ́ èmi lè ṣe báyìí fún ẹ̀ẹ́dẹ̀ wa nọwọ́ pé ẹ fẹ́ wá ìmọ̀ ṣé wá sí yìí ò wúlò ní gbogbo ẹ̀yin tẹ́ náwó kọ́lọ̀ ń ṣe lọ́wọ́ àlìjọ náà. <laughs> àwọ̀ bẹ̀rẹ̀ sí ní yọ street táwọn èèyàn gbọ́ pé àlìjọ náà. ẹlẹ́ẹ̀kejì kò sáǹfààní nínú wáàsí tó gbọ́ tó lò kò sáǹfààní nínú pé mo há kùránì sórí àmọ́ onírọ́ ni mí nọ́mbà two ti sọnù kò sáǹfààní nínú pé ọlọ́run fún mi lọ́mọ mi ò tọ́ gbogbo ohun tí mo mọ̀ tí mo lò táyé mi fi dáa ó wá kó bí ṣe máa kọ́ ọmọ yìí ní sùúrù bí ṣe máa kọ́ lólódodo bí ṣe máa kọ́ lónìtẹ́lọ́rùn bí ṣe máa kọ́ lẹ́ni oníwà ìrẹ̀lẹ̀ bí ṣe máa kọ́ lẹ́ni tí ò ní máa wo ohun tọ́lọ́ ń ṣe fẹ́nìkan tí ò ṣe fóun. ẹ̀yin òbí ẹ̀yin ni the greatest teachers ọlọ́run á fún yín ṣe o. àmín. nọ́mbà tírì ta lọ́lọ́run pè lóní àwọn olólùwọ́n ní kan ṣe wáàsí fẹ́ lómi àwọn olóníkan ṣe wáàsí ọ̀rọ̀ tí mo sọ ń sìn ẹ tún ti gbàgbé àwọn wo ló di dandan lórí wọn láti ṣe wáàsí kí lẹ́yìn sà àwa wo ló ṣe dandan lórí wa láti ṣe wáàsí fẹ́lómi gbogbo ẹni bá ti gbà á tó ti lò ó dandan ni kó ṣe kí ni wáàsí òdìgbà tẹ́ bá gbé microphone gbogbo ìgbà tí ọkọ bá ń gbàyàwó nímọ̀ràn kí ló ń ṣe fún yẹn. ó ń ṣe wá sí náà tíyàwó bá ń gba ọkọ nímọ̀ràn kí ló ń ṣe yẹn. wá sí náà nìyẹn. a máa wà lẹ́mìí pé nọmba tírì ni mò ń ṣe yìí o. lágbájá máa kírun yé mu gbó mọ́ yé mu sìgá mọ́ yé ta tẹ́tẹ́ mọ́ yé jókòó sí di tẹlifíṣàn lásìkò ìrun nọmba kí ni mò ń ṣe yẹn. gbogbo wa ló di dandan lé lórí láti ṣe nọmba tírì. ìmọ̀ tó fẹ́ lòmíì tó ń ṣàǹfààní yẹn níjọ́ tó o bá jáde láyé ó wà lára nǹkan tó yìí máa fún ẹ ní ládàsí ọlọ́run kò ṣe wá ní aláǹfààní fáyé. àmín. so i'm pass on ní tẹ́bá ka Quran chapter four verse thirty-six àwọn mélòó náà ní ká ṣe dáadáa sí níbẹ̀ tó fún wa lówó tá a lò fúnra wa àwọn mélòó ló la tún gbọ́dọ̀ ṣe fún. wà á bùdó ńlá wa látún ṣíríkù bí ṣe. ẹ ná owó yẹn sójú ọ̀nà ọlọ́run ẹ sọ́pọ́ọ̀tì ilé ẹ̀kọ́ yìí kì í ṣàwọn lè help gbogbo ọjọ́ tó bá ní mo fẹ́ institute this foundation ó máa ma wà nínú iṣẹ́ rí ẹ ó máa ma gba láàdá lọ ẹ máa ronú tẹ́ ẹ fẹ́ dé bá lọ́la mo ń sọ nínú mọ́tò ká tó bọ́lẹ̀ mo léèyàn mélòó ló mọ àfa àbòtó kó tó di kó jáde láyé mo ní máa ń wo site ẹ̀ èrò púpọ̀ kì í wò ó àmọ́ nísìnyí millions ló ń wò ó tó túmọ̀ sí wípé gbogbo àǹfààní tó bá tún ń jẹ lórí wáàsí tó ti ṣe tipẹ́tipẹ́ ọlọ́run yìí màmá lọ kọ́ sínú rẹ́kọ̀dù ẹ̀ ìmọ̀ tó fílẹ̀ tó ń ṣàǹfààní ìwọ gan lè ṣe five minutes video lórí n tó yẹ nínú Islam kò sí n tá a lè ṣe láti pass on pass on the knowledge and lastly be very patient be very patient persevere endure gbogbo n tó ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó mú wa misbehave sọlọ́run. So ọlọ́run bá àlékè ọlá kó dúró tì wá o. akólókọ́ ọlá azastafurulayi wàlàkùn salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi.